أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wa ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ààwẹ̀ ramadan ìjọra fourteen èyí tí a ṣẹ̀ṣẹ̀ parí bí ọjọ́ mẹ́wàá sí mọ́kànlá sẹ́yìn kọ́lọ́n kó gbà ní ìjọsìn lọ́wọ́ gbogbo wa kó ṣe wá lọ́mọ àlìjọ́nà kọ́mọ̀ ṣe wá lọ́mọ náà kó ṣe wá lọ́kàn nínú àwọn tó ti ráforíjìn rẹ̀ tí wọ́n ti bọ́kàn náà kúrò ní ọ̀run wọn kọ́lọ́n ọba àlékè ọlá kó ṣe nírọ̀rùn àwọn aṣẹ́ olóore eléyìí tí à ń ṣe nínú Ramadan alistimrori yàwàlìmùdáwámà mímọ tẹ̀síwájú àti mímọ́ tẹ́ńpẹ́lẹ́ mọ́ àwọn aṣẹ́ yìí ọlọ́run jẹ́ kó rọrùn fún wa lẹ́yìn ìgbà tí ààwẹ̀ Ramadan tó ti lọ àtúwà abẹ lọ́hùn Ramadan fourteen forty three ọlọ́run jẹ́ ya 1442 jùgbà iléyà fourteen forty two náà àmọ́ ka ọjọ́ ọlọ́run jẹ́ ajẹ́ àwọn tá jọ ṣe idola Adha gbogbo àwọn ọmọ ìyá wa tí ó lọ sí hajj ẹni tó ti dá lójú àtẹni tí ò tí ì dán lójú ọlọ́run bá ní ṣe rọrùn fún wọn. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run CQ class wa tún ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀lídé ráńpẹ́ tá a gbà fún Ramadan ìjọra fourteen forty two. ibi tí a dúró lé lórí fáǹfààní àwa tí à ń bá CQ class yìí lọ asolat part fifty one láti dúró tòní ìní ọmọ jẹ́ asolat part fifty two yóò sì máa jẹ́ al-afaal wal-akwal al-mubaha fi sọ́la part four yóò máa jẹ́ permissible deeds in solat part four àlàyé tá à ń ṣe lọ a ti sọ àwọn iṣẹ́ tó lé ní bíi mẹ́wàá tọ́já sí pé tí mùsùlùmí bá ṣe nínú òrun ìrun rẹ̀ ò bàjẹ́ ṣẹ̀rí àyọ̀ǹda rẹ̀ ó tọ́ afẹ́ nínú òrun tó bá ṣẹlẹ̀ ìrun ò bàjẹ́ rárá àwa ń sọ ọ́ lọ tàbí débi àwọn ìtọ́jọ mọ́ ọ̀rọ̀ sísọ ibi tá a ti dúró ní alfatihu alal imam alfatihu alal imam ìmáàmù ń ka kéwú lọ kéwú wá fẹ́ rújú ìmáàmù fẹ́ tẹsẹ̀ bọ́sẹ̀ nínú mímọ́ kakéwú ìmáàmù ṣe àṣìṣe nínú kíka àyà alukur'an làwa rán ìmáàmù létí bá a ṣe ń ran létí òun ntọ́kàn rè ntọ́yẹ kẹ́ ẹ fi kún rè eléyìí ọba ìrun jẹ́ àti ṣàlàyé ẹ̀ ní asolat part fifty one tòní ìtọ́jẹ́ part fifty two ibi tá a ti wá gbé e òun náà ni tirudadul aya fi sọ̀láàtì tàtọ̀wọ́ì ká máa pààrà aya kan láìmọye ìgbà nínú òrun àṣegbọrẹ nínú òrun àkígbọrẹ èyí ò ní ìrun náà fìlà tí èsè ìrun ọ̀ràn yẹn repetition of a particular verse kéèyàn máa rìpíìtì aya kan nínú òrun ní máa ń fa eléyìí ó lè pín sí ọ̀nà méjì. ọ̀nà alákọ̀ọ́kọ́ arínúṣẹ́sí àwọn asọ́láfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni retán ti lọ bẹ̀rẹ̀ látòrí ànábì Muhammad sallallahu alayhi àtàwọn tó tẹ̀lé wọn nù dáadáa nínú àwọn a máa tún àáyà kan pààrà tí wọ́n sá máa rìpíìtì ẹ̀ wọ́n máa tún pààrà ó lè jẹ́ nítorí ọ̀rọ̀ àlìjàn náà ọ̀rọ̀ tó dùn mọ́ tó wà ń téèyàn wá ń tún kà téèyàn ń ronú sí i tàbí nídàkejì ó lè jẹ́ ní tó ń sọ nípa ọ̀rọ̀ ọ̀nà àbáwọn bọ́lọ̀ ń ṣe pa àwọn kan rẹ́ àbí bọ́lọ̀ ń ṣe bínú sí àwọn kan àbí bọ́lọ̀ ń ṣe sẹ́bi lé àwọn kan so téèyàn wá ń ronú sí i mímọ́ pààrà áyà yìí nínú òṣèṣẹ́ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ a máa fa kí wọ́n mú omi lójú. a máa fa kí wọ́n sun ẹkún ní ẹkún téèyàn ó rò pé ǹjẹ́ ebi wa ń pa ẹni tó ń ṣe náà fi lóoru yìí ni ǹjẹ́ ẹni tó ń kí náà fi làdùá tó ń rìpíìtì ẹ̀ ìjọmọ rẹ̀ wa kú bí ǹjẹ́ ẹni tó ń ṣe náà fi là yìí ǹjẹ́ àdánwò kan wa jálù bí tí èsẹ̀ ẹ̀sẹ̀ àdánwò bí kò ṣe pé ìbẹ̀rù ọlọ́run ọlọ́run àmọ̀bẹ́ ìbẹ̀rù rẹ ọlọ́run fún èmi àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ̀ ń gbomi ìbẹ̀rù ọlọ́run ó ti kéré lára gbogbo wa àtàáfàá tó ń sọ wáàsì àtàwọn tó ń gbọ́ ìbẹ̀rù ọlọ́run yẹn ló fà tó jẹ́ pé ojú tiwa dá àáfà ojú gbogbo wa dá kọ́lọ́run foríjì wa kó ṣàánú wa kó lé wa sákòǹbí ẹ̀fẹ̀ kó jẹ́ àlè máa ṣe tiẹ̀ tó ráwọn ẹni ọlọ́run náà máa ń rẹ́kọ́ sọ fún bẹ̀rù ọlọ́run àáfà rọmọbọ́n lọ parí ẹ̀ẹ́mélòó ni kálukú sunkún nígbà tá à ń tìlàwà kùránì ẹ̀ẹ́mélòó la sunkún nígbà tá à ń ṣe náà fílọ̀ òru ẹ̀ẹ́mélòó la sunkún nínú àwọn tàràwì àbáwọn àrùn míì tá a kí ẹ̀ẹ́mélòó la sunkún nínú àwọn rédíò program tá à ń gbọ́ lọ́sàn-án tá à ń gbọ́ lóru ẹ̀ẹ́mélòó la sunkún nínú àwọn náà fílọ̀ àwọn tẹ̀fsíìr àwọn ọ̀rọ̀ ìtumọ̀ kùránì tá à ń gbọ́ ọlọ́run àmọ̀ bí ọ mọ̀dá yìí máa ń padà fún gbogbo wa àáfàá ní tá à ń sọ lọ ni pé ara ń tọ́já sípa afẹ́ nínú ọ̀run tó bá ṣẹlẹ̀ ìrun ò bàjẹ́ òun ni kéèyàn máa rìpíìtì àyà kan láì mọye ìgbà nínú ọ̀run náà fìlà ẹ jẹ́ ká wo bíi ẹ̀rí méjì àbí mẹ́ta àáfàá Abu Dharri Al-Ghifari ọlọ́run kó bá ní yọ́nú sí wọn. Si nínú hadithi eléyìí tí al nasai àti imamu ahmad àti imamu hakim tí wọ́n gbà wá tí wọ́n kọ sínú tírà wọn afáwọn abúzárì ọlọ́mbà níyọnu sí wọn wọ́n ní anna nabiya sallallahu alayhi wa sallam qara'a hadhihi al-ayata faradadaha hatta asbaha. afọ abudari ní pé njọ ka ànábì ń ṣe na fílà òru ànábì wa bẹ̀rẹ̀ si ní kan ó wá ń tàn wí ó ń tàn kà ó fi mọ́ tó fi di pásìkò òrùn àsùnbà kí ni aya yẹn aya yẹn ń bẹ ní Quran chapter five verse one eighteen kí ló wà ń bẹ̀ ọlọ́run ọba ń sọ tí ó ṣẹlẹ̀ ní tó bá dijọ́ ògbéǹde alkiyama nípa ànábì wa Isa jésù aleyhi salatu wa salam nígbà tọ́lọ́run máa sọ pé rẹ̀ jésù síwọ ló sọ bẹ́ẹ̀ àáńtà kúlítàlì nọ́ọ̀sì ìtẹ́kìdú ní wà úmíyà síwọ ló ń sọ fún wọn pé kán mú ìwọ àti ìyá ẹ èmi àti ìyá mi wa lọ́lọ́run méjì lẹ́yìn ọlọ́run ọba tí gbogbo ayé ń jọ́sìn ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àáyà yẹn ni kí wá níbi wa ń kà tó ń tán kà tó ń sunkún ibi ti wá ń fèsì pé ìwọ ọlọ́run into avibihum ànábì ìsá ti kọ́ clear ara rẹ̀ pé ìwọ ọlọ́run èmi kọ́ sọ bẹ́ẹ̀ fún wọn o ìwọ ọlọ́run gan mọ̀ mi n lè pera mi lọ́lọ́hún n lè pè yá mi lọ́lọ́hún èmi sọ bẹ́ẹ̀ o àwọn náà lò fẹ́ inú wọn o ànábì ìsáwọ̀ sọ pé in tu'adhibhum fa innahum ibaduk wa in taghfir lahum fa innaka antal hakim ìsáwọ̀ ni wọ́n lọ́n wọ́n níyà fa ẹrúsìn rẹ kú ni wọ́n ṣèbẹ̀ ẹrúsìn ibò káwọn máa pera wọn lọ́mọ ọlọ́run láti sọ fún gbogbo kírísítẹ́nì ayé ẹ̀ sọ ọmọ ọlọ́run ṣùgbọ́n tí ó yé yín pé ẹrú ọlọ́run ni yín ah, ó mà ti léètì o gbogbo àwọn tá a bá ní christians níyà ní bàbá lẹ́gbọ̀n lábúrò àfi ká máa fi kímọ̀ ṣe wáàsí fún wọn ká tún wá máa bẹ́ lọ́n fún wọn gbogbo ẹni tó bá kú sí kiri yó ah, wàláì kò wọn jẹ ìyà lọ́dọ̀ kesike n sì kí wọ́n tún wá jẹ́ àwọn ò tún kábàámọ̀ ẹni tí ọba tí kú àsọ̀rọ̀ ẹ̀ di mùsùlùmí lọ́la o ṣùgbọ́n pé ẹnìkan kú sí kèfèrí tó ń pe jésù lọ́lọ́run àbò ń pọ̀ ọlọ́run ní mẹ́ta ọlọ́run ló sọ bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ àánú náà ni kò ní í wọ àlìjánnà àlìjánnà dára àmú fún un. so ńgbà tán bá wá ń kábàámọ̀ ànábì ìsọ ni wọ ọlọ́run tó ọba jẹ wọn ń yà fàyínà wúmọ́ ìbá dúkà ṣèbẹ́rù sìn rẹ̀ ni wọn. وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم tó o bá sì forí jì wọ́n tó fa innaka anta al-azizu ṣebí wọ ọlọ́run ọba adéborí ni ọkọ̀ sẹ́ni tó lè borí mọ́ ọ lọ́wọ́ ọba ọ̀jọ̀gbọ́n níwọ̀ jaman إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم إن تعذبهم Ànábì wá ń rìpíìtì àyà yẹn torí pé ń tó wà ń bẹ̀ lágbára ee ìyá ọlọ́run rèé tó ọba jẹ wọ́n ń ya irú rẹ ni wọ́n àwọn náà sì ń pera wọn lọ́mọ ọlọ́run láyé yìí tán láwọn èsẹ̀ rú ọlọ́run ẹ̀ẹ́dáwà mùsùlùmí ọmọ dúpẹ́ rú ọlọ́run làwa o ẹrú ọlọ́run lèmi o ọlọ́run mo dúpẹ́ tí mo jẹ́rù rẹ o kémi èso ọmọ rẹ ẹrú rẹ ni mí o jẹ́ kí n kú lẹ́rú sìn rẹ òdodo àti gbogbo àwọn ọmọ ìyá mi náà ti ń gbọ́ wa. jàmáà tó bá rí bẹ́ẹ̀ ẹ wo bá nàbì fún rẹ ṣe ń rìpíìtì ayá yìí tá a bá ṣe bẹ́ẹ̀ náà rán náà fílà kò bàrùn jẹ́ mo rò pé yàbí òye bákan náà a tún ti rí látọ̀dọ̀ àfáà wa Masruk afa wa mọ̀sùrùkù àwọn náà gbà wá anna tẹ̀mímán àdàríj rọdada àádìí aya afa wa tẹ̀mímù àdárí ara àwọn sàbí ànábì ni wọ́n ọlọ́run kó bá níyọnu sí wọn ara tí wọ́n gbà wá ni pé wọ́n láàfáà wa tẹ̀mímù dárí ááyà kan bẹ táwọn náà ń pààrà ní sọ́rọ́tù lè já fíyà Quran chapter forty five verse twenty one kí ló wà nínú àyà yẹn ibẹ̀ ló wà pé amuhasiba lẹ́bínà jìtàrọ̀hù sayyihat anna ja'alahum kallẹ́bínà amanu wa amilu salihat sawa'an mahyaum wa mamatuhum jama' sẹ́ẹ̀rí àyà iná àyà ńlá ni ọlọ́ọ̀ni ẹ̀ a máa wo nǹkan ni àwọn aláburú èèyàn àwọn tí ń ṣe aburú hmm, àwọn tọ́já sí pé aburú ni wọ́n ń ṣe tí wọn ò gbàgbọ́ kan oṣù lọ́lọ́run tí wọ́n ń sin nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tí wọ́n ń ta tẹ́tẹ́ tán ń ṣe sìnà tán ń mutí tí wọn ò rí tọ́lọ́run kankan ṣe aburú ni gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n ń kidnap èèyàn wọ́n ń réèpù àáfà wọ́n ń dàlúrú wọn ń kówó jẹ ṣé wọn wá ń rò ánájẹ́ aláwọ̀ mukálẹ̀ bí iná àmàánú wà á mi lù sọ̀lẹ̀ hajj ṣé wọn rò pé ọrọ àwọn bí àwọn tó wá gbọ́ lọ́hùn gbọ́ lódodo tán ṣiṣẹ́ rí sọ́nà pé bákan náà lọ́rọ̀ àwọn òṣèré lọ́dọ̀ ọlọ́run àáfà kì í tún nìkan gan ayé ń bì ní o àtìgbà tán bá kú tán ní o yálà ńgbà tán wà láyé ni àbígbà wọn bá kú ọ̀rọ̀ wọn ò lè rí bákan náà ẹni tó ní ọkàn rẹ̀ ó gbogbo tí ọmọ lè kí tí ọmọ sá lọ láti rí babaláwo kan bọ́ sílé àfọ oníṣègùn bọ́ sílé wòlíì ìmánì ọlọ́run fi là ń bẹ̀ nítorí lọ tí ọmọ tó kówó òlu jẹ àsìkò ọmọ ó ti ọjà ń lé fọdún kan ètò yẹ kó tó fáwọn olùsí ó tó kó pamọ́ ò ní lè ẹ ẹni tó wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni aláburú ni sọ wá bákan náà lọ́rọ̀ wọn àti ẹni tó gbọ́ lọ́ngbọ́n tó ń sẹ́ rí òjèrí ọ̀rọ̀ lè rí bẹ́ẹ̀ yìí wa tẹ̀mí lójú pé ẹ ọlọ́mọ̀mọ̀ ṣe mí ní ara àwọn àlẹ́bí náà tààrọ̀ òun yìí à ṣe mí lára àwọn tí wọ́n o ayayi yìí ni wa tẹ̀mí dari ni wọ́n ń rìpíìtì wọ́n sàn ń rìpíìtì ẹni tí kí bẹ̀rù ọlọ́run fi lè dé sínú igbá àyà wọn. àáfàá wa Sa'idu bùnà Ubaid àwọn náà tún gbà wá wọ́n ní rọ̀ àìtù Sa'ida bùnà Jubair wọ́n láwọn rí àáfàá wa Sa'idu ọmọ Jubair wà húwà yẹ húmọ̀ fi Ramadan wọ́n líìdì àwọn èèyàn wọ́n jẹ lèmọ́mù tí wọ́n ń kírun fáwọn èèyàn náà Ramadan tó túmọ̀ sí pé bí irun kìyàmù Ramadan náà fílà òru tá a máa ń ṣe inú àwẹ̀ nìyẹn yúrọ́ dídú áàdì ayata wọ́n wá ń tún àyà kan pààrà wọ́n ń tún repeat ní gbogbo ìgbà kí láàyà yẹn ọlọ́run ní ìdílà àgàlálù fi àánà kìhìm ìyẹn ní sọ́rọ́tù gọ́ọ̀fìr sọ́rọ́tù gọ́ọ̀fìr àyà seventy one. ọlọ́run sọ nígbà tó bá dijọ́ ògbéǹde àwọn aláìgbàgbọ́ àwọn ọmọ aná hmm, wọ́n wà á mú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n fi wọ́n kó sí wọn lọ́rùn tí wọ́n kó sí wọn lọ́rùn àwọn àfáà ní tẹ̀síìrì tó ni wọ́n fi di wọn mọ́rùn ni gbẹ̀yìn tọ́ọ̀gì wọn ni làáfàá wa wá ń tún pé ọlọ́run ń jẹ́ kanú wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dè mọ́lẹ̀ tí wọ́n fi dè wọ́n lọ́rùn mọ́wọ́ ọlọ́run là wá. ááyà míì tí wọ́n láàfà wa Saheed bono Jubair tí wọ́n tó máa ń rìpíìtì tọ́lọ́ ni yá ayú al-insan máa ń gọ̀rọ̀ọ́ká bi rabbikal karim ìyẹn ní Suratul Infitar ááyà kẹfà àti keje tọ́lọ́ ni yá ayú al mo pè wọ́n ọmọ nìyẹn máa ń gọ̀rọ̀ọ́ká bi rabbikal karim kí ló ń tàn ọjọ́ sọ́lọ́run ọba rẹ̀ ọba alápọ̀nlé alẹ́bí ikọ̀ lákọ́kà fásà kàfà àdàlàkì ọlọ́run tó tó pé bùbù dáadáa tó dọ́gbadọ́gba tó dọ́ kí ló tó ń lọ kí ló tó ń tì wọ́n ní àáyà yìí yòrò dídùn á mọ̀rọ̀tẹ́ àáfàá ń rìpíìtì ẹ̀ tẹ́ ẹ bá àwọn àyà tó tó ronú sí ni wọ́n kọ́lọ́n kó ṣe wá ní ọmọ àlìjánná kọ́mọ́ ṣe wá lọ́mọ aná àáfà nírú eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ náà ṣẹ̀ríà ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rí tá a rí àáfà ní wàlámù yóò ń kọ làáza sí sọ̀lá tìlfàgbì fàtẹ́ríkù àwùlá àáfà láwọn ẹ̀rí tá a fi sẹ̀rí tẹ́ bá gbogbo ẹ̀ ìrun náà fìlà ní àti ẹ̀rí kankan tó ní pé bí ìrun ọ̀ranyàn bóyá ànábì sallallahu alaihi wasallam àbí àwọn sálàfù sọ́ọ̀lì wọ́n máa ń wá rìpíìtì àyà kan several times nínú ìrun ọ̀ranyàn wọ́n máa ń ka òun lọ ni àáfàá ní ká má ṣe bẹ́ẹ̀ nínú ni dáa jù sòótọ́ sí pé tá a bá wá nìkan tó yẹ pé tó bó ṣe à ń kírun lọ mọ́jọ́ lídìí àwọn èèyàn náà rún ṣubú yìí mọ́ ìṣá ìta mọ́ kí ó a ní sọ pé òun ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n èyí tó dáa jù ni ká má ṣe bẹ́ẹ̀ fàtẹ́ríkù hu aola ká má ṣe bẹ́ẹ̀ náà rún ọ̀ràn yàn ṣùgbọ́n rún náà fìlà kò sí tó burú ká rìpíìtì àyà kan kódà kéèyàn rìpíìtì ẹ̀ hundred times tó bá já sí pé ní tí ó jẹ́ èèyàn ọgbọ́yé téèyàn tó pé wọ́n nìkan lọ ń dáná fìlà kí so ti àríbẹ̀ ti ẹ̀kọ́ ó lídìí àwọn èèyàn nínú òrùn náà fìlà òru ẹ̀ ń ronú sí kò sí tó burú mẹ́ ṣùgbọ́n rún ọ̀ràn yàn wọ́n ní kò dáa tó ká fi ilẹ̀ ìlò dáa jù wallahu alam ọlọ́run lọ́ba tó ní mímọ́ àáfàá lára ń tá a tún fẹ́ nínú ọ̀run òun ni àlùbùkáwù wal anin fi ara àwọn tó jẹ́ pé afẹ́nùrún tó bá ṣẹlẹ̀ kò bárun jẹ́ òun ni kéèyàn ó sun ẹkún ẹkún sísun wal anin fi sọ́lá tàbí kéèyàn máa gbin gbíngbin nínú ọ̀run àbí ẹkún kò bà ìrun jẹ́ abárẹ́ nìkan tó ń kírun níbẹ̀rù ọlọ́run bá kì ńlọ́ba bú sẹ́kún sẹ́mu bẹ́ẹ̀ even àwọn ẹ̀rí tá a ti kọ́ kànú àwọn àyà yìí náà àwọn sálàfù tá a máa ń rìn títí àyà àwọn àṣàrù míì tún wà tí mi nu wọn ti ń sun ẹkún nígbà tá ń rìpíìtì àwọn àyà yẹn àáfàá ní èèyàn kẹ̀tì ẹ̀ ń sun ẹkún nínú òrun sótìyé ẹkún tó wá látara àbẹ̀rù ọlọ́run kò bànújẹ́ sótìyé àbí òye àbọ̀wá látara èèyàn rántí zikiru lìjánà wà náà èèyàn rántí àlìjánà àbí iná àáfàá ní òsíntọ́ ba ìrun jẹ́ àáfàá nígbà míì náà sì rèé kọ̀ bàrún jẹ́ o kámọ́rọ̀pọ̀ bàrún jẹ́ kàmọ́yọ̀bùnú bàbù náà báwọn míì ṣe máa ń rọ̀pọ̀ bàrún jẹ́ ẹkún tó bá já sí wípé ó lè má jẹ́ látara àbẹ̀rù ọlọ́run náà ti wá sótìyé nìyí ọ nítorí àdánwò kan mùsíbà kan tó ṣẹlẹ̀ sí yàn bóyá bí ẹnìkan tó yẹ pé bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ní ìsìn ìyá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú àbólúùsì ọmọ ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú òun náà sì ni máàmù ọ̀dẹ̀rẹ́ lómi tí ó kírun fáwọn èèyàn gẹ́gẹ́ bíi pé ìbànújẹ́ ṣẹlẹ̀ sí ọkàn kírun lọ ni rẹ́rí mágídù bí alẹ́ ìbú alábọ́ọ̀lì lọ́ba ń sọkún kọ̀dẹ̀ sí ń tọ́ fẹ́ kó dùn pé ó rọ ọmọ ẹ̀ tó rẹ̀ fẹ́ kù ó ronú ìyàwó ẹ̀ tó kú sotiye limosiba abili wajain wajain bóyá ìkẹta èrò kan ló ṣẹlẹ̀ sí i bóyá ó lásídẹ̀ǹtì lápẹ̀rẹ̀ àbí ojú ọgbẹ́ kan ń bẹ láre bóyá bó ṣe ń kírun lọ ni nǹkan kẹ́kẹ́ sáṣe láti ibi ojú ọgbẹ́ yẹn ó nílára gan ó kẹsà fàyẹ kún níwọ̀nba ó tún kọ́ṣán rẹ̀ gan ni bóyá ọ̀yẹ́kẹ́kọ̀ọ́ yẹn pọ̀ jù ó ṣàkọ̀ṣán ara rẹ̀ àáfàá nírú ẹkún tó bá wá látara àdánwò kan tó ṣẹlẹ̀ àbí torí ìnira kan ti ń bẹ fún yàn àbí nǹkan tó jásí wípé ó ń tàn ó ti di kánà magluban nǹkan kan borí ẹ̀ lọ́ fẹ́ kún yẹn kò rí ẹkún yẹn control só ti yé nìsín àáfàá ní gbogbo orú àwọn ẹkún yẹn kò bà ìrun jẹ́ pàápàá jùlọ ẹkún èyí lọ́dọ̀ àwọn sálàfùlù umma àwọn aṣíwájú rere fún wa òun ni ẹ̀kún ìbẹ̀rù ọlọ́run tí ó máa ní ṣe pẹ̀lú àlìjánná àbí ìbẹ̀rù iná kọ́lọ́wọ́n bá àlékè ọlá kọ́là wa o. àáfàá wa abdullahi bùnú shakir wọ́n gbà wá wọ́n ní àtàìtò rasulallah sallallahu alaihi wasallam wa huwa yusalli nínú hadithi. No eléyìí tí mọ́mù nasaayi abudawuda àti mọ́mù ahmad tí wọ́n gbà wá. afa abdullahi ibn shakhiri yìí wọ́n láwọn wá bá nàbí wa sallallahu alaihi wasallam ní kọ́lọ̀ kó bá ní kí ànàbí ànàbí sì ń kírun kí ni tí ó ṣẹlẹ̀ wọ́n nígbà táwọn ò rí gbáàyà ànàbí báyìí ó ti kún fún omijé hmm? ó ti kún fún kíni o ohun téèyàn ti rí wípé ah abẹ́ẹ̀wá rí nǹkan ní omijé ti ń dà lójú ànábì sallallahu alaihi wasallam só ti yé látara pé ìbẹ̀rù ọlọ́run ó túmọ̀ sí pé ànábì ọlọ́run fúnra rẹ̀ sọkún lórí ìrun eléyìí ò ṣe kíni o kò bà ìrun jẹ́ bákan náà tún ráwọn àdìsí míì náà àdìsí àfáàwọ̀ abdullahi ibùnà umar kọ́lọ́n kó bá níyọnu sí wọn àwọn àdìsí pọ̀ méjì péré náà ní kẹ́kẹ́ àbí mẹ́ta tó ní làmọ́ sọ́dọ̀ dàbí rasulullah sallallahu alaihi wasallam wájà àwù kí làláwù fi sọ́la wọ́n níbi ààrẹ èyí tó sànàbì tí ó múnira dání púpọ̀ yẹn gan tànàbì fi lọ́ọ́ bá ọlọ́run nínú tó ṣẹlẹ̀ nípa ànàbì nìkan pa Abubakar Siddiq láṣẹ fálíyù sọ́ọ̀lì bìnnà kọ́lọ́ kírun wọ́n ní kọ́ látara Àìṣà yá wa Àìṣà ọlọ́mba níyọnu sí ara tí wọ́n wá sọ ní pé iná àbá bákìrì rọ́jù ló ń rọ̀ kí kún ìdá kọ́rọ̀ à gọ̀lábà olùbùkà fún ẹgbẹ́ ìyàwó Aisha ìyàwó ànábì àsàlám ni yàrá rẹ̀ lànàbì sì kù sí tó ti yé kí ni tí ó wàá ṣẹlẹ̀ ó ní sẹ́ẹ̀ ròjìṣẹ́ ọlọ́run ó ní Abubakar tẹ̀ ń wo yìí èèyàn kan tọ́já sí pé ọkàn rẹ̀ rọ̀ pọ̀ fún tọlọ́run kọ́mọ̀ tí ìka kùránì ní ìsìn ni ẹ̀rí tí omijé ẹkún ò bò dàrú hmm? ànábì tó sọ kọ́ọ̀lù ànábì àṣírí ah, ìmọ̀ tí mò ń sọ ni ànábì tí ń ṣe ìṣàrà lẹ́gbẹ̀ẹ́ tí ń bá kú Abubakar ní kó khalifa ara táwọn àáfàá sọ nìyẹn ìlànà bí pé ẹni tó ní ó kírun káyìn fún yín náà ni ọkọ̀ jáde lé lẹ́yìn mi ó ní mo rúgù fàyùsọ́lì mo ní ẹ pààyàn láfẹ́ kó lọ kírun fàáwà dátìwù ìyá wa Aisha tó ń dìgbà tí a sọ pé ó tún ń rìpíìtì irú ọ̀rọ̀ yẹn irú òjíṣẹ́ ọlọ́run ọmọ bàbá mi ọmọ irú èèyàn tó jẹ́ ọmọ irú èèyàn tó jẹ́ ó tún wọ́n tún jọ ń tún ọ̀rọ̀ yẹn lọ́pọ̀ mọ́ra wọn lọ́wọ́ kí ni tí ó wàá ṣẹlẹ̀ mọ̀rúù fáyùsọ̀lì àní ẹ̀ pálásẹ̀ òun ni kọ́ lọ kírun ìnàkúnà sọ̀wá àhíbù Yusuf ànájọ́ sọ ọ́ ah, ah, ẹ̀yin obìnrin yìí èèyàn ànábì yusufu obìnrin ìyá wa sùlẹ́kọ́ èèyàn ànábì yusufu eléte eléte lẹ́yìn obìnrin ìrẹ́ aisha ń tọ́ ń sọ yé mi bàbá rẹ̀ náà ni ó lè dìrò àlàyé pọ̀ lórí sọ̀wá ibu yusuf yìí o ṣùgbọ́n yẹ kọ́ là ń lọ lẹ́nu so ń tọ́kàn wà ń bẹ̀ ni pé nínú ìròyìn abubakar ní kọjá nìkan tí máa ń sunkún púpọ̀ tí ò ṣe dispute ọlọ́run náà dẹ̀ sọ bẹ́ẹ̀ nu Quran nípa pé àwọn mùsùlùmí ọlọ́run wàyẹ̀ xirúnà làbùkọ́ni yabukun wàyẹ̀ ziduhum khushu'an ní suratul Isra Quran chapter seventeen verse one oh nine kódà níbo mi náà suratul Maryam verse fifty eight ọlọ́run náà sọ ìdá tutla alim ayatu rahman kọ́rù sujjadan wàbùkìyà àwọn ẹni ọlọ́run tó bá ń ka àyà kùránì tó ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba rahman ẹ̀ẹ́dì tí wọ́n wò ó lẹ̀ fọlọ́run lẹ́ni tí ó forí kalẹ̀ tí wọ́n sì máa sunkún sọ́tàn ti fẹ́ kéèyàn ó sunkún nínú ọ̀run àbógbin bóyá látara ànira kan tí ó wà fún àwọn àáfàá ní òsì nínú tí ó ba ìrun jẹ́ o làáfàá wa abdullahi ibn shaddad àwọn ní sẹ̀mí ìtùnà ṣíjà ọmọrọ̀ wàhánà fi áhírì sùfúf yẹ́kra ìnàmà ashku bá fi wà uzni ilallah wọ́n láwọn gbọ́ tí àáfàá wa ọmọrọ̀ ọmọ kàtọ́ bọ́ lọ́nba níyọnu sí wọn àwọn gbọ́ eh, gbíngbin wọn sótìyé ní ìsìn àbí bí káfíwé bí yí wọn àbí bí dídún èèyàn àwọn sì wà ní sáfù tọ́kàn nígbà tá a fa àwa ń ka aya suratu Yusuf Quran chapter twelve verse eighty six tí ọlọ́run fi ń gbé wá pé iná máa ashku sí wà húsìnì tó ọ̀dọ̀ ọlọ́run ni mo complaints lọ́wọ́ ìbànújẹ́ àìdùnnú tí ń ṣẹlẹ̀ sí mi ọ̀dọ̀ ọlọ́run ni mo complaints rẹ lọ́wọ́ so àáfàá mi ta bá rí ntọ́jọmọ́ bíi gbẹ̀ngbẹ̀ngbẹ̀ bíi ẹ́ eh, uh ah àáfàá ní kò ba ìrun jẹ́ rárá kọ̀kẹ́ dáa tó ni so ntọ́jọ́ mẹ́rin kún gbígbin kò sí náà kan tí ó ba ìrun jẹ́ inshàlá a dúró níbí ní part fifty two a tún pàdé ní part fifty three ní fíkú class pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run kó gba lẹ́sìn kó gba ìjọsìn wa lẹ́sìn torí pé ìrun ni nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè tó bá dijọ́ gbé dàlkìyàmà kọ́lọ́n járe kí dáadáa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant. السلام عليكم ورحمة الله وبركاته